ربك بمجنون وإنك لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فتبصر ويبصرون بعزكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين واتوا لو تدين فيدينون ولا تطع كل حلاق مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم من بعد ذلك زنيم من كان ذا مال وبنين إذ أتتلى عليه آياتنا قال أساطير الأولين فنسمه على الخرطوم إن بلوناهم كما بلونا أصحاب الجنة إذا قسموا لا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالضريب فتنادوا مصبحين أن اغدوا على حرفكم إن كنتم صارمين يمنون فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على أرض قادمين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوثقهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا قادمين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راجبون كذلك العذاب عذاب الآخر الآخرة أتقى العذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون فلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يقتف أنفاك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم تلأقهم ذلة وقد كانوا يدعون إلى السجود لهم حالما فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون عندهم الغيب فهم يقتدون أفكر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزيقونك بأبصارهم لما سمعوا ذكره فيقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين أصلي في الله وبعد الحمد لله أصلى وطلق وإسلام جفاء النبوة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم على بكي كل وصل يرى láàrin ọba tí a fún. alhamdulillah. nínú àmì tí ọlọ́run bá ń lò wá fún yọdọ̀ ọ̀nà tó ṣe wá ní mùsùlùmí kí ń gbà alhamdulillah. gbogbo ẹni tí ààrẹ bára rí nǹkan ní ń gbà rẹ̀. ẹni tó sì jẹ́ mùsùlùmí kọ́ ní ń gbà rẹ̀. mùsùlùmí náà ní kò bá. kò rí ní bá ti alhamdulillah. yẹ bẹ́ẹ̀ pé èyí ó lè lọ èyí ó lè bọ̀ pé kò sí ara àtàrà ń wọlé ààrẹ tí ẹ̀yìn tó bọ̀ gbà. kọ́tọ́ ìjẹ́ pé ó bẹ́ẹ̀ lè fi ẹ̀lẹ́ hìn ahàn ẹ̀ lé mà yà bó wà lọ́jọ́ ìjẹ́ lè dìde lọ. àṣàrò mọ̀ fárí gan-an àlàlì ìṣúlá kò sí tó wá ti dáyà mú báyà tọ́lá mú sọ wípé àyè àtẹlówó àti kálíkà ẹjọ́ mọ́ ẹja tó kí olówó náà kó mẹ́fọ́ kẹ́ni ẹ má jẹ́ kí ni ẹni ẹ má jẹ́ ìṣẹ́lẹ̀ fún wa òpin tí o tó bí ṣe bí ebi ṣe máa ń pa àwọn tálákà fún odidi ọdún kan yìí kòrè káwọn á nílò zàká fún wọn tó yóò kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yìí pé á àti ọlọ́run ọba yìí di èyí tí ìyẹn máa fi ṣe àjọlọ́run ọmọ sọlá ìgbà ní ìbádà fún wa. آمين حتى نقول أقول الله في جفوان النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أتي أورامي أتي أو صحابة لا تجد جبان توجي قد على آمين رجال القيامة آمين قالوا لي السلام النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله رغبة يا وإنك وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم وإن ولعلى خلق عظيم ìṣẹ́jú ànábì ọ̀sánlá ìwà rẹ̀ ìwàsí ẹ̀ ìbálòpọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́yọ́ sẹ́lẹ̀ pẹ̀lú àwọn fòkọ̀rọ̀ àwọn aláìní nínú àwọn mùsùlùmí wọn nílé wọn ní mọ́tò wọn ní dúkìá ọrọ̀ ànábì ni wọ́n wà sallallahu ọ̀ràn wọn àlámọ̀rí wọn ó di ọwọ́ umma umma ni yóò máa tọ́jú wọn umma ni yóò máa ṣe àmójútó àlámọ̀rí wọn àbíbi sọlọ àwọn sọlám ọba wọn fi ń kọ́ alẹ́ kọ́ aṣọ àwọn ọkùnrin ẹjọ́ sọ fún anábì yìí pé kí anábì ó pa gbogbo àwọn olùsíìtì tó bá pa àwọn tí àwọn táwọn jẹ́ ẹni pàtàkì nínú àwọn kùrẹ́sì àwọn wà á gbà sílám àwọn ó sì mọ wà lọ́wọ́ wájú pẹ̀lú ànábì sàlám yóò sì kó iyì bá ànábì yóò sọ ànábì di ká àwọn tí wọ́n máa rí pẹ̀lú ẹ̀ ní sáfù wájú wọ́n máa jẹ́ àwọn ẹni ńláńlá ṣùgbọ́n ọlọ́run bá pọ̀ fún ànábì tó ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين ọ̀pọ̀ àfẹ́bí sọ́lọ̀ lọ́wọ́ sọ́lá ọ̀rọ̀ ọba ní ká àlẹ́bí ọmọ ilé àwọn olùsìnkú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọba ti lé wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ̀síkọ̀ kàtàkùn lómìnà wọ́n náà di kẹ́kẹ́ àwọn alábòsí ni a sọ kí ni ọlọ́run bá gbà lọ́lọ́ pẹ̀lú eléyìí. Ibi àti ọ̀nà ni àdìsí àfa wa àdìgàdìgà tí ànábi sallallahu alaihi wasallam tí ànábi kọ́ ní ẹ̀kọ́ àdìgà àdàlùkùfàrì tí ànábi kọ́ ní àwọn nǹkan méje tí mẹ́ẹ́ jẹ́jẹ́ ìgbà ó ṣàfihàn oríláyé. Àwọn afọ àwọn ẹ̀rọ sẹ́lẹ̀ àtúwárí àwọn ẹ̀kọ́ pẹ̀lú ànábi nípa àwọn aláìní. Sallallahu alaihi wasallam.

láti máa sọ fún àwọn ẹrú ẹ̀ tí wọ́n jẹ́ aláìní tí wọ́n ń ṣe pọ̀ fún ànábì onílé tí wọ́n mú iṣẹ́ ẹbí nínú ìlú jọ̀dá kù. ẹ àlejò yóò gbà wọn láti lè bá àjẹ́ kí wọ́n mọ̀ pé àwọn náà ní yìí lọ́dọ̀ tàbí sọ́lọ́ bá àwọn àrẹ wọn. gbogbo ara ti ní méjèèjì wa nílẹ̀ àlejò àbáhámà àbáwá rọ̀bíà ibùdó káàbàlà àtìlámì àjọlá àmì. ọkùnrin yìí ó ní kóńtó akọ́bọ̀wọ̀ lọ́sọ́lọ́ ó ní ànábẹ̀ mò ń ti ẹrú fún ànábì ṣe bọ̀rísìn fún àgbẹ̀bí wàkúmù láwù fi hàwà hìdì lọ́dà àrẹ́bẹ̀ pálá bùkátà rẹ̀ ní mọ́ máa gbọ́ nàhárì àjùmáà gbogbo ọ̀sẹ̀ mi níbi iṣẹ́ kẹ̀kẹ́ bí mo lọ bí sáyà mẹ́rin mo fi gbé tó lágbókọ̀ sábẹ̀ rọ̀bí á ibùdó káàbù àfìlàní ó gbogbo ọ̀sẹ̀ àwọn pátá làbẹ́bí ló ń ti lò ẹ̀kọ́ kò síbi jẹ́jẹ́ lọ ọba ti dúró àárọ̀ báyìí bàbá mi ọ̀ ilé wà á wá ibẹ̀ yóò rí zoom sí ibẹ̀ ló kò sí. ilé yẹn mùlázámà nìyẹn ìdúrímá olùkọ́ ẹni ìdúrímá ànábì ọlọ́run ọba sọ́lù bá wà wà lọ́wọ́ sọ́lọ́wà. àbúkẹ́ ọba sọ́lá ká ní arákùnrin ní àtàyè sọ́lẹ̀ ọ̀sọ́lá wà ní ìsàlẹ̀ àkàrà. tó ń bá ti dé ní àárọ̀ àwọn wà pẹ̀lú àmẹ́bí tí àmẹ́bí òfin kí òǹkà ìlálẹ́ irun ìṣá ìṣe alẹ́ kàmẹ́bí fún bàbá faransé rèé kìí ṣe ìṣá ẹ̀yà aago mẹ́jọ ó lè wọ́n àwọn àpọ̀lọ́ àmẹ́bí sálábà di àárọ̀ tí ó fi di ọ̀tá àmẹ́bí ó kírun wà sí sùn rẹ̀ ọmọ tí ó mélòó ló lè ṣe bẹ́ẹ̀ fáfá rẹ̀ ọ̀dẹ́ àgbẹ̀ká rọ̀ làpẹ́ ní ó ní bí òun ṣe ń ṣe lòdì ó ṣe àtúbà tó ti wá lọ ó ti kíta ìṣòro wọlé owó òtún ní gbàgbé lọ tààrà owó wàá tó lọ jókòó sí ẹnu ọ̀dà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam sí àmì tó ti wọlé kí ló ń jókòó lé lórí àkúwòn owó máa sọ fún ẹ̀ẹ́dẹ́ mi ara àwọn iṣẹ́ làálà ha ṣe é ṣe jẹ́ wípé ẹ̀mtọ́ ìdìbò àjọṣọ fún lọ́n ká àjọṣọ. àmì tó wọlé yìí ó lè padà sọ ìsáré mi kọjá tó mú ájà kan yọ padà dé ta tí wọ́n fẹ́ gbọ́ bàtà kan yóò padà dé bá tí àfẹ́bí fẹ́ gbọ́ pé á ẹni tó jáde lọ́tọ̀. Bí àwọn olùkọ́ jáde lọ́tọ̀ tí yóò fẹ́ rọ omi láti dúwe. Bóyá ọlọ́run ọba lè pàrà sí ẹ kó lọ wu àwọn èèyàn tó ń tẹ̀lé. Ó mú sábà ẹgbẹ́ òṣè nàdà méjì sọ̀lọ̀ nàìjíríà ti ń fi ọlọ́run ìbùkún ọ̀gá ilé gbé àbẹ̀dì tí ọkọ̀ ìṣúra lẹ́yìn. صلى الله عليه وسلم فما زال أسماء وعلي يهنين كما من من بيت أنكم وصالين وليس سبحان الله يعني كان رجل ما هستي عفوها فقط ولي ثم التسبيح والذكر سبحان الله سبحان الله الحمد لله عندما فلان وما ملايين بطوه ويولك فبيع ابن كابر عسلامي في القرآن والأنشاء حتى عمل فعرجها أو تقلب عينيه فأركض nígbà tí máa dúró àrùbífẹ́ bọ́ta àrùbífẹ́ bọ́ta bí àrùkà pàtàkì ìṣẹ̀lẹ̀ sí èdè bọ́ta fi ràn án lọ́wọ́ lórí ẹ̀ tí n bá rí kó ṣe ti fẹ́ di pé ara mi ti fẹ́ wí ìmọ̀ lọ. ẹgbẹ́ kò sí bùkátà tó ló bá nàbí. ó nígbà tó ti rí owó làwọn lọ níbi tó ń jókòó yìí yẹn ibi tó ń wọ́n sùn sílẹ̀. ẹ wo ìfi ẹ̀mí sùn tó dópin ọkàn lọ́bí àjọkà. ó kò sí wa máa ń ṣe rèé ó lọ́wọ́ àjọ kàmá kọ́lá lé ìyàwó mẹ́rin àti wàá pe rọ̀bí àbíkẹ́ kan nígbà tí ànábì yìí rí bí ṣe ń ṣe pẹ̀lú ànábì sọ̀tọ̀lá ìṣẹ̀lẹ̀ wa ni rọ̀bí à sánni ya rọ̀bí à àpè. alábìnrin wọn rọ̀bí à bí mi léèrè tó bá wù ọ́ nípa ọba béèrè lọ́wọ́ mi ẹ̀yìn fìlẹ̀ rọ. lẹ́yìn àìmọ̀ wọ́n mo sọ pé òjíṣẹ́ ọlọ́run rá àwọn bó fẹ́ àmúrí yàrá fẹ́ ọ̀rẹ́dì fún mi lásìkò kí n lọ ronú sí i tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wa nẹ́bí tó fẹ́lá. Ẹ ń gbà náà fún ma wà á lùbù kàdá àlùkò ní wà á fún sàrà yìí wà á sọ fún wa nẹ́bí tó fẹ́lá tí má ti mọ ẹni tó wù wà á sọ fún wa. Àwọn ọ̀pá pàtàkì tó fi àti nígbà gbogbo àmọ́jọ fún mi ìsàkántò fi lọ́sí mo lọ ronú nípa alábàárẹ̀ ara mi àrọ́pù alẹ́dúnlẹ́yà mọ̀nkọ́jọ́ àtúnzá ìlàtún. nígbà tí mo wá rọlọ́ ọba kìtìlẹ́ kàlẹ́ bí ọkọ lé fún mi ìpàdà fún lé yóò wà láwo rí tí má ní kí àtàbí fẹ́ yàwó fún mi ìpàdà ìyàwó yìí ló lọ lè kọ̀ mí mo lè kú oní àlékú tí má káàdì àmọ́jọ fún mi lè gbé

tí mo tó wá ní ibi àlẹ́bì náà ìyẹn ò lè kú ní wàá dùkú ọ̀gá ẹ̀kú mi. ẹ rí i pé àtúndà ti kọ́kọ́ ti tẹ́lẹ̀ fún rọ̀bíà. ọ̀rẹ́ mi ìṣẹ́ wá ní kó mú nǹkan inú mi gẹ́gẹ́ ẹ̀kẹ́ ọ̀kẹ́ pé ẹ̀kẹ́ rẹ̀ mú ìṣẹ́yọ̀ kan ìṣẹ́yọ̀ kan. aláwọn kálukú jẹ́ máa ní á mú nǹkan kọ̀ọ̀kan kálukú ló mọ tí ó mú. oníkálukú ló mọ tí ó mú láti kọ̀ọ̀kan. ṣé màmá àdúrà àkọ́kọ́ tó kọ́kọ́ fojú kan lé ọlọ́run bàbá yìí aláì kò ní já jẹ́ náà. ìnà máa dé ní yàrá lọ́hùn sámúyà kún bí àgbògbò tó ìnà máa dé ní yàrá lẹ́yìn nàgbàjá tó rí àǹgàbò. ìnà máa dé ní àmàjá ó. ìnà máa dé ní àmàjá ó. olùmọ̀ bí àgbògbò. وكل ما فيها غرور إنما الدنيا متاع كل ما فيها غرور ayé sì rèé ẹwọ ojú ọ̀bí àṣọ àbẹ́bìsọ̀lọ̀ ọ̀sánlára ìṣọ̀lọ̀ ọ̀bá ní kó bèèrè ìṣẹ̀rọ̀ kan lọ́wọ́ ọ̀hún ìṣẹ̀rọ̀ kan péré lọ́wọ́ wà níbi sọ̀lọ̀ láàrin ọ̀sánlá kò wá kọjú àbá àkọ́dájọ́ rà wíyá lábáyá ọ̀nà ẹgbẹ́rún méjì ọdún kẹẹ̀ẹ́dógún rí arábùnà ó ti lọ lé mọ́ ní ní lórí ẹ̀jú náà ni ó yà gbére kankan. ọmọkẹ́wé ní ọjọ́ fún òní ká náà àkàlọ́wọ́ kan tí kò sí fún mi. òní ní ẹ̀rọ àbí ó bèèrè àbúrò ìyàwó rẹ̀. Ìnáwó dúnìá àmàtà òkúlù máa fi àbúrò. Ìnáwó dúnìá àmàtà òkúlù máa fi àbúrò. Ọ̀fẹ́ bèèrè rẹ̀ mẹ́ta ìgbádùn lórí ń bẹ̀. Obìnrin fẹ́ bèèrè ìgbádùn lórí ń bẹ̀. Gbogbo gbogbo ìgbádùn yẹn kúlù máa fi àwòrán àìsàn ara pàdé akọ̀fin ìkàfí ha ẹ̀tẹ̀ ìní ó padà gbẹ̀yìn nǹkan fẹ́ mú ẹ̀. tàbí àwọn farabalẹ̀ ń tiẹ̀ kò pẹ́jú ó yà mẹ́lẹ̀ sálá jẹ́ lọ ronú sí nígbà tó wá rò ó tó débi pẹ̀lú olùkọ́ kúl nígbà tó wọ́n dà mẹ́lẹ̀ sálá padà olóhùn wá sọ́sọ́ bí ara àwọn wípé asàdùrà tó lọ́lá ìfọ̀lọ́lá rẹ̀ tó lè àkérò sí i. ẹ̀jọ́ ọ̀rọ̀ ìyá mẹ́rin mi ti mi tí mo bí gbọ́dọ̀ wọ́n bó gbọ́dọ̀ mi kà ní ibi àgbẹ̀yìn. òun fún gbawa ìyá ti sábà obìnrin ní ìtọ́kọ̀ ẹ bá pè é ń wù lápájá ọdún kìlọ́ dájọ́ fẹ́ lọ́rùn ó tó gbọ́ ọdún aláhà tó ẹ ìgbẹ́ bínú rí kẹwà ojú mi ọ̀nẹ́mi mo fi rárá mi mi mi. iṣẹ́ ìjọ béèrè ni pé wọ́n gbà yín lọ́wọ́ lẹ́yìn ìlú yẹn. ẹ̀dá àkójọ tó bá bílẹ̀ bẹ́ẹ̀ sàṣẹ òkúta ẹ̀dá kò láṣẹrí kàlà ó lọ lọ́hùn. láṣẹrí láṣẹrí kàlà ó ní. kò lórogún lórogún kò sì ní ọmọ ìfàjà ọmọ wẹ́lẹ́wẹ́lẹ́ yìí kàràmà sí lọ. ẹ̀sùn tí rọrùn àlàyé هذا لكم صوت الأولي صوت إبراهيم وموسى فيطافرون الحياة الدنيا ويغفرون الحياة الدنيا والآخرة خير وأبقى هذا لفي الصحف الأولى صحف Ayé náà, ayé. Ṣé ọ̀bàbí àrùkọ́ farabalẹ̀ sọ́ọ̀dì ara yìí pé kí ló fẹ́ di àmì ìfàlà? Ọ̀pọ̀ tó ti lálẹ́ orí orí láti àṣọ̀rọ̀ sọ́lá ní àkìrọ̀sì. Ibi ànábì ní ọjọ́ ìkìyàní. Wọ́n á lọ bá nínú sọ́lá. Nígbà tí Ibrahim sọ́lá, ṣé abẹ́ni bí olóòrè yìí pé màá màá ọ̀nà. قل فقلت أسعد الله صلى الله عليه وسلم ما فعلت يا ربيعة ربيعة كلا كلا بابا كلا بابا كلا بابا بيتا غادي تبلغ بني آه قل يا رسول الله أسألك أن تشفع لي إلى ربك قل يا نبي زورا بي يا إسمان دقي استكمل الله على ọjọ́ tó ọlọ́run bá yóò gbọ́kùn nẹ́kùn lọ́rùn ẹ̀wọ̀n kan ilé sẹ́kọ̀ọ́ sára sọ́kọ́lọ́ kó wàá ti ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe jọ tọ́ wọ́n bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ̀yìn fẹ́ wọlé kọ́jọ́kùn nẹ́kùn lọ́rùn mi tí mo fi etí mo ní lọ́dọ̀ rẹ̀ ana bi jiwa gbọ́ dọ́sọ̀ yìí ana bi ni man amara ka bi hàdà ya rọ̀bì à. ana bi pé dọ́sọ̀ yìí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni ana bi ta ló sọ fún ọ pé kò bì nínú ìyẹn rọ̀bì à. kàdé àmì ńlá fàkóso ńlá wàlláhi lẹ́bi bá àkàrà bìlẹ̀ hàt àmì mo bọ́lá ọ̀rọ̀ bá bóra ẹnì kẹ́ ولكنك لما كنت سلمي عظيق وخذ من الله بالمجل الذي عنك به لذلك في أمري وعرفت أن الدنيا منحطعة وزاهلة وأن لي فيها رزق فيعزيني فقلت اعطى بسحبا لآخرتي قل ما قال شوك ورزناني لك اندريا قلت لي زوجي صوف مني واللي قال لي القيامة فصمت رسول الله صلى الله عليه وسلم أبي وعدك الله àníbi dákẹ́ lọ ọ̀gárakùnrin bí ìbéèrè rẹ̀ ó dákẹ́ kọ̀wé ilẹ̀ ẹ̀tẹ̀ yẹn tán ẹ̀yẹ̀ tó dúkọ́ mọ́bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀tẹ̀ yẹn wọ́n á sọ̀rọ̀ pé á nígbò fi ìmọ̀gẹ́ dóbè tí gómìnà fi àdéhìyàn fún ọlápò ní ìmọ̀kiri ìmọ̀kiri lọ́jà àgùnmáà السلام صلى الله عليه وسلم السلام على ودك الى بعض ثم قال أبو سفاح السلام عليكم إني فاعل ilé nǹkan ọba ti ń sọ màá sì fún Allahu wa ayi wa ayi wa ayi ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba fún ọgbọ́kùn náà kò lọ́wọ́ rẹ̀ fàáyín ni ara nẹ́pù tàbí kẹsàn-án ti sojú òòlù ara nẹ́pù tàbí kẹsàn-án ti sojú òòlù tó ó ní òbíṣẹ́ ọlọ́run àlùkò ọba wọn lóò ṣe ń bẹ́ẹ̀ o ìbọn bẹ̀rẹ̀ kó bọ́kùn náà kò lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ìwọ náà ó ń ṣe nínú iṣẹ́ yóò sọ ní pé ìwọ náà ilé aláàdá ti kàmí kẹ́kọ̀ọ́ ti ṣojú ìwọ náà rẹ̀ mí lọ́wọ́ láti jẹ́ kó rí àti oríṣi níbi ìgbẹ́ra pẹ̀lú kọ́ ọmọ ẹ̀fọ́ orí ẹ̀rí ìkọ́ ọgbọ́n ẹ̀kan lọ́pọ̀lọpọ̀ ìgbà èyí tó kọ́ ọmọ ẹ̀yẹ lọ́sílà ẹ̀kọ́ mẹ́mẹ́ ẹlòmíì yóò ní káfà ọmọ ẹgbẹ́ fẹ́ mẹ́tọ́ náà ó ń káfà ọmọ ẹgbẹ́ fún ọmọ ẹgbẹ́ máa fàdá ìwọ wàá rẹ̀ kò tó gbàdúrà bí abúlé wa nǹkan mi gbé anábì fún mi bàbá mi bẹ́ẹ̀ náà wọ́n bọ̀ kọ̀ lára anábì mi wọ́n náà ó ṣe ń bẹ̀ àyè mi àrà àdẹ́pìkà torí pé níbi yíyẹ náà fi là ọlọ́run a máa ló ní sábà dídí gbọ́kọ̀ ìyá ìrọ̀lẹ́rọ̀ làbí ìyàmẹ́ ìlẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ òun tí ẹ bá ń yára pé nínú Ramadan kí ló fà láti mọ̀ nǹkan Ramadan ìmàdán wà ìbáàdà ọ̀fọláwọ̀ ọ̀fọláwọ̀ ẹ̀rí pé torí pé nǹkan ìyá lẹ́fílà ni síwájú òun. Ẹ̀rọ tó yẹ pé tí ẹ máa yẹ lẹ́fílà tí ẹ máa kọ̀ ọ́ lẹ́fílà lóòrù pàápàá jùlọ nínú àwọn àsìbáàbù tọ́lọ́ fi mọ́ ń bọ́kùn náà kò lọ́rọ̀ yẹn. Ìlàfẹ́ ìsọ̀tún tó ń sọ fún ẹ̀ náà ìgbé alá yára ẹ̀ ويحك سعيديني ألا ويحك يا نبا يا نفي هذا سعيديني بسعيد بسعيد منك تطيب الليالي بسعيد منك تطيب الليالي ببعيد في ظلم الليالي لعلك في قيامتها أن تفوزي لعلك في قيامتها أن تفوزي بطيب العيش في تلك الأعلالي بطيب العيش في تلك الأعلالي يفيد العيش يترك الغيان فلا يغفر ويحك بعيدين بسعيهم بظلم الليالي بسعيهم في ظلم الليالي لعلكم في القيامة أنتقوذين لعلكم في القيامة أنتقوذين بسيد العين بسيد الكون العوالي Àlá ya náfẹ́ wà ní hákì sáàrì bí ní. Ó fi ẹ̀mí ara rẹ̀, tó kálùkù lè wọ́n bá wà jẹ́nà. Ẹgbọ́n tó lọ́wọ́ sí àbẹ́bí sọ fún ọ̀bí àìkú àárín ní àlá náfẹ́ká bí káfìrọ̀ ti ṣojú. Sábà bí ọmọ tó ń dárì mo fẹ́ ṣe mẹ́tì. Ẹ̀bùn kẹ́kẹ́ ni kó fowó lẹ̀. Ó ti bàbá àwọn lọ, tí wọ́n jẹ́ lọ́ba kàyé. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا ومن أراد الآخرة وسعى لها سعيها olówó gbìyànjú ẹ̀ ó ti kẹ́kọ̀ọ́ wọn abẹ́wà ìṣàlà abẹ́wà jẹ́nà ìṣàlà bẹ́ẹ̀ dá ìṣàlà máa jẹ́nà náà ọba jẹ́nà náà mẹ́jẹ́ bá ṣe lóde wá sí. ọba jẹ́nà náà wọ́n ní kó bá ṣe jìnnà ó ń ṣe ọba jẹ́nà náà ó mú. ọmọ jẹ́ náà mọ́ṣe dá bọ́ta àwọn mọ́ni yóò wò lókè yóò ṣe. bọ́ọ̀lọ́ ni mọ́ ní àárọ̀ dára àkẹ́rọ̀ta wọ́n bá àárọ̀ àwọn ọmọ ọmọ fàwọn ìkàkà àyọ̀ màdúrà. ọlọ́ni ẹ̀ ń bá wà kìyàmà tó kí wá ṣe ìgbìyànjú kù ìgbìyànjú kan lábẹ́ níbi ẹ̀ tó wọkọ̀ wa ẹ̀ ń lọ́kadà wa ẹ̀ ń lọ́kadà wa ẹ̀ ní ọ̀rẹ́ tó wọ́n débi.

lẹ́yìn náà ó ti sáàlù lẹ́yìn náà ó ní imam àwọn ọba nípa wọlá ìgbàta nàbà wọlá ìgbàta nàbà àwọn ní ìgbésí tí wọ́n ṣe yóò jẹ́ fáyà màsíkòrà yóò jẹ́ ìgbìyànjú tí yóò gbójó bá Ọlọ́run ti gbìyànjú wa ní pẹ̀lú ìgbìyànjú tí ó bá orí ìpàdé. Ṣé ẹ má ṣe gbìyànjú tó bá yọ ọdún ọdún pẹ̀lú? òpòrí gbogbo ẹ tọ́tẹ̀ ni yẹ ọbẹ̀ tẹ̀lé wá kàwé ọkàwé ọlọ́wọ́n ni ọkọ̀ ọ̀rọ̀ ìgbà ààrin mọ́ta ní ọkùnkó oníṣẹ́ ọba tó múlẹ̀ ọmọkùnrin kan fún ìṣẹ́gun oníṣẹ́ àgbàlẹ́kà rárá o mọ́ rò pé àkàbùkà zayn ọjọ́ wa ṣe ń dájú kí ẹlẹ́rìí jẹ́ lọ rárá o mọ́ríkà ló kú o òwúlẹ̀ ìkọ̀kẹ́ ẹ̀dọ̀ta àyùhù Àkáwà pẹ̀lú rẹ̀ pé aláyá lọ́pì wáyé hà ti gba ìdí ni. Aláyá lọ́pì wáyé hà ti gba ìdí ni. Jọba ayọ̀ rẹ̀ kò ní ògbọ́dọ̀ rẹ̀ láyá rẹ̀. Bẹ́ẹ̀ sáyẹ̀ mẹ́rin kò sí ògbòrò mẹ́rin. Àbá bí ẹ̀mí ẹ̀ olùkú kéjọ pẹ̀lú ẹ̀mí. Àyà ló fi wáyà ti ká ìdí. Àbá bí mo pé ìwọ ẹ̀mí mi wọ́n yìí hàn kó àánú ẹ̀ṣẹ̀ mi. Ìdí ni ó fi àkídà lọ dìbà àhán bọ̀. Àláyà ló fi wáyà ti ká ìdí. Kí ni àkídà tó yẹ bá àlè wípé Abúlé Màdé ọ̀sán wípé kéèyàn bá kú ṣé ara ni ó jìyà ni àbẹ́lẹ̀? ìwé ìlẹ̀ bá kú tán ọwọ́ ni wọ́n gbọ́dọ̀ sáré tí ara ni ó máa jìyà ni àbí ẹ̀mí èèyàn àbí méjèèjì. wọ́n tẹ̀ sọ̀rọ̀ jàmbá mi wípé àtàrà àtẹ̀mí ọjọ́ kúlẹ̀. ṣùgbọ́n ẹ bá wò dáadáa owó ní pé ń tọ̀ ju ara. wọ́n lè wá rí i pé ara eré òun ò fẹ́ kó wọnú ó ti wọ ara ìfẹ́ ara tí ń bẹ̀ kọ̀ kó tó mẹ́lẹ́wàá láti ẹ̀.

ilé ma kọ́ ọlọ́run sọ fún wa ìwé kọ́dá fúláhà máa ń zàtà. ọkọ ní kọ̀ọ̀rọ̀ máa ń gbàṣẹ́. ọlọ́run àlápọ̀ nàìjáwá àti ìdàkejì حكاما وقال اخراج من انساها ابراهيم الله شريف قد يكون لقوه والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما تحاها Ìkúra pátá ó ti fi lọ́tù Wọ̀nà tó bọ̀ máa ṣàwọ́ àgbà mi yẹn

gbà pé tó ń pèrò síbi ìdọ̀tí yìí náà ọmọ ọwọ́ òun lọ kọ́ ọba ó torí ibú jẹ. ìyẹn ni àfa wa wòye pé kò ọlọ́run bá ti alákọ̀ eré ilé wa. àyọ̀nà fi wáyé hábì sáà ìdí ní. àbọ̀ àdìsọ́lá ọba ó ti so eré wa mọ́bi ẹ̀mí wa ọwọ́ akọ̀lẹ́ wa lóko sí wàhálà ẹ̀rọ tí kò sí pẹ̀lú sí ewu lè níwà ọwọ́ adé sí ọ̀rọ̀ yàrá ọwọ́ adé ọdún ẹ̀rọ ìṣe àkàrà ìdí ni. àlọ́ ọ̀rọ̀ fi wáyà kì í sa ìdí ni. àlọ́ ọ̀rọ̀ wọ́n yíha kì í sí yàrá bí àjọjẹ́ ni wọ́n wọ́n yíha kí yàwù rẹ̀ jọ́jọ́ lájọ clear ó dàbí ọkọ̀ ọdọ́kọ̀ yàwù rẹ̀ ń mú jẹ́ gbò tọrọ ẹgbò tọrọ iná ẹ̀ ń fọlẹ̀ ẹsẹ̀ ìfẹ́ ìdájẹ́ ẹnu lójoojúmọ́ ẹ̀ kọ́ máa fẹ́ di ẹ̀ka wa jẹ́ bá ó sì sórí àtijọ́ ìyẹn òkú subhanallah fún o kódà pé mi ò bẹ̀rẹ̀ apàdé lásán àríjìdè ìràyè ìdúró rí ẹ̀fẹ́ òdìdó rí mo ti fọ́n fúlàtà. ìyálẹ́ ẹbí bẹ̀rẹ̀ ìdìkù ẹbí bẹ̀rẹ̀ ó bí orúkẹ yìí ó dàbàrà kù ó dìbì bẹ̀. wàlá tó sírì fún iná hula yòhìnbó ẹlẹ́mọ̀ sírí. kò sí iná lọ́la yòókù mo sèké nìkúrá sí nìkúrà Wàlá tó fìrì fúrù iná hùlá ìṣẹ́wó ẹ̀hùn sí sí. Àlùkò Wọ́n ti mú kẹ́mí wà láìlé abẹ́rẹ́ mi yóò gbọ́ àwọn tí a bá jẹ́. Wọ̀lá tó fírí fún iná òòlà Ìgbà ayé rẹ̀ ń gbà ní ìrọ̀lẹ́ ìlàrá. Ẹ̀mí mi ràn mí lọ. Ìsọ̀yìn mi láyìn lọ́lọ́ mọ̀ láyá lè. Ìsọ̀yìn mi kèrè ọgọ́lọ́ mi láyá lè. Ẹ̀rí pé àyíká sí mi. Ló fi jẹ́ pé kí ẹ bá sùn pẹ̀lú ẹ̀gbẹ́ ọ̀tún bí ànábì ní kábí fún sallallahu alaihi wasallam ara ni yóò sùn àbí òní sùn tí èèyàn bá sùn nígbà mọ́tò tako ti àmìlẹ́rọ̀ sílẹ̀ àtẹ́ni àti ẹ̀mí àtara ní òjò sùn. lẹ́fẹ̀ẹ́ yìí pé ẹni tí ó sùn sílẹ̀ kí ló kàfé díẹ̀ àbá abdulhamid èsù ọkọ̀ sí etí ẹ̀ ó sùn láti alẹ́ sílẹ̀ fún gbọ́ gbẹrẹgẹdẹ èsù ti tọ̀ sí létí àṣìkà mẹ́tọ́ Muhammad sallallahu alaihi wasallam. kí wọ́n ló jẹ́ kí sùn ráyè kẹjọ létí àti ẹ̀ ní ti sùn àti ara méjì ti pàṣẹ àti àgbé ọkàn lọ ni. báwo wá rò wípé ìwọ ẹ̀mí ló lè kọ̀ńtúrò kí n jí ṣé àtúmọ̀jì abẹ́jọ́ àgbẹ̀jọ́ ẹ̀mí nìkan èmi ẹ̀ náà kọjú pé à bí wọn agbóná. ẹbí ẹ kàlámù rẹ ní bí. ẹbí ọlọ́dẹ ẹ kàlámù tí èmi àtàrà bá ti sọ òní gbọ́. yóò tó tẹ pa fún. tó bá ti ẹ̀gbọ́n kan tẹ̀ yóò lè fọwọ́ sí ẹ̀rọ ni. tókè ẹ̀mí ṣe kí. àlọ́ ya ló fi wáyé àkìsà ìdílé ìsà ìlú gidi gbọ́dọ̀ mi wáyà ni ìsà ìlú. Báyìí méjì ní ìtọ́lùmí lẹ́yàlì, àbáyìí wọ ẹ̀mí mi jákun, ìrẹ̀mí lọ́wọ́ pẹ̀lú wọn náà. Dìde ìrẹ̀mí lọ́wọ́ pẹ̀lú kó ní ìgbìyànjú ẹni wà sáàlà àyàhà. Pẹ̀lú kó ní ìgbìyànjú látọ̀dọ̀ rẹ fi dúlùmí lẹ́yàlì ní òru dúdú táwọn yẹn ti sùn. Ìrẹ̀mí ní káàkiri mẹ́rin dìde kírun Jìdí dèrè ayé, jìdí dèrè dàrú àyáyé. Jìdí dèrè ayé, jìdí dèrè dàrú àyáyé. لعلك في القيامة أن تخوض لعلك في القيامة أن تخوض

máa dìde lóru tó bá ti nílò tó fi ọ̀gá bí iná fìlà máa fi ṣègbèjú àfihàn náà fìlà síwájú òun ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ owó gbẹ tí mẹ̀kọ́ mahmud ayé ẹ̀yìn ayé ẹ̀yìn lọ́ wà ó sọ pé máa kírun lọ́sàn máa kírun lóru wà dáríkà mọ̀tẹ́lá bẹ̀lẹ̀ ọ̀lá ẹni tí bá ń wá ipò gíga yóò ká ipò lóru ẹni tí bá ń wá ipò gíga yóò ṣe àìsàn lóru irú àìsàn wo náà wá ṣe àìsàn nẹ́fílà àìsàn kíkafílà àìsàn dùá àìsàn kíkàwé ebi so àwọn ayẹyẹ àgbẹ̀rẹ̀ lọ́wọ́ wá sọ̀rọ̀ pé káyé wà jẹ́nà àbẹ́kẹ́ wà jẹ́nà wọn ò ní di nd rẹ wọn ò ní di nc rẹ wọn ò ní di university rẹ wọn ò ní di fiye postgraduate rẹ wọn ò ní di ìfẹ́ nídìí ni ìbàdà.

Láàlá ti ní ọmọ tí ó kan fún sílẹ̀ àlálí ní àwọn àyè tó gbọ́ tó wà ní àlùjẹ́ kìrìtì ànábì sọ́kọ́rọ̀ bí àdìyàn sallallahu alaihi wa sallam. Ike inni fàáìlú ìṣe kí ni ìṣe ń tọ́ ọ̀fẹ́ fàáìlì àlàlẹ́mṣìká bí kàfíọ́ ti ṣùjú. Ṣé ìwọ náà wá kú mi lọ́wọ́? Ìwọ náà rẹ̀ mi lọ́wọ́ má bòrú so. Ìwọ náà rẹ̀ mi lọ́wọ́ lẹ́tọ̀ọ́ yá dá o. Mẹ́tọ̀ ojú mọ́sáàsì ká tó kírun lórí àníjà yẹn mẹ́fìlà ká tó kí mẹ́fìlì kò láyé rẹ̀ ojú mẹ́fìlì kan ti yọ kú òkú sọ̀rọ̀ yẹn ká tó kí sáì kò láyé rẹ̀ wọ́n kí sáì kan kò sáyé rẹ̀ kápọ̀ wà á fi fòrú ọ̀sẹ̀ jẹ tó sùn kìlò kì mẹ́fìlà ọ̀sẹ̀ jẹ kìlò orí kí kápọ̀ wà á sọ fòrú. Àbíbí sallallahu alaihi wa sallam bí àtẹ́bí ti sọ fún Rọ̀bíà Ìbùsáàbù بن تابع الأسلامي رضي الله تعالى عنه وارضاه أرسل يا جبه أقول يا جبه حتى مجد تبقى النبي صلى الله عليه وآله وسلم لا بل بعدين تقول arákùnrin ó ń ṣe bọ̀ yìí fún ànábì ànábì ọ̀sẹ̀ wípé aláìní ni ànábì pé pé kó béèrè ní àwùjọ. pé wọn náà ọlọmọṣẹ́ ó ti ṣe dáìbà rẹ̀ ó ti ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà kò sí ìgbẹ́ burú kò sí ní nǹkan lè fún níwọ̀nba wọ́n náà ṣe kí ni o ó lè fi rárá pẹ̀lú rẹ̀ ẹni nínú kọta abẹ́rẹ́ àbá nípa ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀hán rẹ̀. ọ̀nàkọ̀lá ọlọ́ọ̀kùnlùkẹ́ náà wí wàhínnàkẹ̀lẹ̀ ọlọ́ọ̀kùnlùkẹ́ náà wí. bákẹ́dẹ́ àrẹ́bí máa ń pa àwọn olòṣì ilé àwọn ẹ̀jọ́ máa ń pa lẹ́sọ̀rọ̀ àwọn yòókù nínú ẹyẹ tẹ́rẹ wọn tí ń fi àtẹ́lé síròyìn wọn. àfáwọn sáà ọjọ́ láàánú ó ní wọ́n rọ̀jú lónú Rasulullah sallallahu alaihi wasallam ẹni tó kọjá ọ̀sán jẹ́ kan lábẹ́lá ọ̀sán lẹ́sẹ̀ máa ń sàkúrú láti yà àbàrọ̀ dùn ẹni sàbẹ́ kí lẹ́sẹ̀ ní tó kọjá ẹ̀ ẹ tó sì kọjá ẹ̀ olówó abọ́rọ̀ ni ẹ̀kọ́ ńlá orin dáadáa wọ́n sọ gidi àwọn níbi wa ní náà sọ nípa ẹni kọjá lọ wọn lè jìjọ ọ̀rọ̀ jùlọ ní ashrafin náà a nínú àwọn ẹni ńlá tó kọjá sí nínú wa ìkànnì wọn nílò àmúdi. ọ̀dà ọ̀dà wallahi orí yìí ni ìlà àyànkà tẹ́lẹ̀ ìbá tó sọ ọmọ èèyàn yóò fún dáwọn sàdó sọnù ọjọ́ làásù gbogbo wọn mọ̀ wípé àìsàdé wọn gbàgbọ́ yìí gan pọ̀ ìlú wọn láàyè. àwọn ìdílé ilé ìyànnábì ó lè gbọ́ bó ti pàtàkì tó irú ilé òní tọ́pọ̀ bẹ́ẹ̀ fẹ́ mi èèyàn èèyàn ní kọ́mọ́kọ́mọ́kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀sọ́ ọmọsùlẹ̀ ìlànà ṣe ń sọ fún àbútọ́lá nígbà tí àbútọ́lá lọ bá gbóhùn bẹ́ẹ̀ tọ́lá irú ọkùnrin tí ẹ̀ ikọ́ ló máa ń tẹ̀sán tó ń sọ pé ìgbà nǹkan tó yàn mú. etí ló sọ pé sẹ́yà tí wà lọ ọmọ ẹ̀rú kí lè yẹn rò. bẹ́ẹ̀ àwọn méjì fún ìjọba nígbàtí àwọn àbẹ̀ ní ìsìnkú àwọn pẹ̀lú àwọn ilé ìdáhùn wa. Sọ́kè ìsìnkáwọn ìdàgbé fúrí ti kẹta jẹ́nà nù. Sọ máa wùlẹ̀ sí ní ànábì ní mẹ́wàá lù jẹ́nà. Sọ tí wàá lè gbogbo wàhálà wà lùsẹ̀ àbí gbé mọ̀ ní ìgbà ẹ̀yẹ́ wá rí fúrí ti kẹ̀lé fúrí ti kẹ̀lé ìrẹ́bà jẹ́nà ìlú wa ń gẹ́rì. Sọ ọlọ́run àmọ́ ẹ̀sìn àwọn ẹ̀yẹ̀ kan náà nínú ẹ̀dá ọlọ́run wọn wà. Bẹ́ẹ̀ kò ní sọ wípé ẹ ń wà nínú obìnrin náà ọmọ wà nínú obìnrin àwọn kò ní sí yóò fẹ́ wọ́n lẹ́nu tí ó wojú kan láà àtúntò fún wọn fẹ́ bí àdáwò fóun náà bó ṣe bí àdáwò fọkùnrin tó máa torí ẹ̀ ṣe fún tó máa torí ẹ̀ fún lọ́lá ó bí àdáwò fóbìnrin náà náà ọba àkókò kọ́ra rẹ̀ mọ́ àkókò dá gbogbo ra rẹ̀ kó mọ̀ sí ọkọ́ mọ̀ sí lóbìnrin ẹgbẹ́ àpá àgbà ní kópin kódà ẹ̀yìn sẹ́fà ọmọdé pé wá sí pẹ̀lú kẹta pẹ̀lú kẹta máa mú pé yáfì àjẹ́ ọmọ yẹn dúpẹ́ mọ́wọ́lé ẹ̀ sílẹ̀ yẹ yáfì á gbà pẹ̀lú lórí ẹ̀ ó tó bẹ́ẹ̀. kódà àwọn yẹn kọ́ ọ̀la tó bá sọ̀rọ̀ láàrin àwùjọ gbọ́rọ̀ rẹ̀ tó bàtà kàtà gbọ́rọ̀ rẹ̀ ọ̀rá ń lọ jẹ́jẹ́ jẹ́ bàbá ọ̀pá ọmọ yà kìkẹ́ ọ̀pá ọmọ jésàlẹ̀ báyìí sì lẹ́nu lọ dáadáa dáadáa níwájú àlá wọn kọjá lọ. alábìrin máa ń sọ kúlú lẹ́bi àlà ẹ̀ bá adékìlẹ̀ ẹ̀sìn ní pẹ̀lẹ́ yìí o kọ́ọ́lù wọn ní ànábì àlà rọ́jò ló mi ń fòkọ̀rọ̀ ìlú mùsùlùmí ẹ̀rí kó wọn sàbòsí wọn ní ànábì tó orí eléyìí ó ṣe é ṣe alìmọ́ fún ilé bí àjọmọ́ àbá àbúrò ní ìjọba ìjọba kúnà àti ọ̀pọ̀lọpọ̀ ìṣọ́kọ́lù tí wọ́n ní àti tó àti kẹsẹ̀ ìṣọ́ba tàmọ́. bó wà ní ṣe ọlọ́kàá jẹ́ fílẹ̀ mẹ́rin lọ́pẹ̀ tó fẹ́ yíwá ní kò sí. bó wà ní ètò iṣẹ́ ní yàrá rí kò sí yàrá ilé tó náà ní àwọn ọmọ bẹ́ẹ̀ ní ìlà tẹ́lẹ̀ duk wa zai ta gurgura a tsaye ko yana da suna ta kutu na nan ne jawa in ba ta ce kawai yayin ya kuna su kwara kira a gbaka ne kwallon da ba jilin su yi o tsawa da da aka yi kada a gyari mamar da kuma tufe ina da mai ta o e a ji doraru ina da kuma ta kama mara da mara budu da wallo a su kama mana lakobi wa kasi ma so

ẹlẹ́ lè fẹ́ fọwọ́ fún yìí ẹgbẹ́ gbọ́dọ̀ rẹ̀ yìí ó lóore ní tó lè kún gbogbo orílẹ̀ ayé ju ẹni alákọ̀ọ́kọ́ lọ. Àwọn ìfọlá mo sọ bẹ́ẹ̀ láti gbé ẹni ẹni láńkẹ́ yìí pé àwọn olùkọ́ jẹ́ olùsì ní ìsìn ìṣẹ̀dọ̀ náà ló wà ẹni kí n kà yìí pé àbá àti bá ti ń lo mọ́tò ní àbá àtọ́rọ̀ ń dada wà rẹ̀? Àbẹ̀wò tó ti báyìí nìyẹn. Tí àwọn ẹ̀rọ owó fòrò pẹ̀lú ọ̀rọ̀ ti jẹ́ dáwọ̀ àfààní wàlá ìlú ẹ̀dẹ̀ ni ìyẹn kọ́ ni kọ̀bùlù tí ọlọ́run bá ń sọ. wọ́n tó yọ pé àbáàtò ní jẹ́ẹ̀tì lọ́run náà wípé àbáàtò ní jẹ́ẹ̀tì ní kọ̀bùlù ọlọ́run gba dáwọ̀ rẹ̀ ju àbáàtò ní jẹ́ẹ̀tì lọ. ẹ̀yin náà ní jẹ́ẹ̀tì ní àwọn iṣẹ́ òkúta ìfàjẹ̀ ní iṣẹ́ ìpọ́lọ́ ti pọ̀ lẹ́yìn náà. mo jẹ́ àdìsó ní ọlọ́run mi gbà fún báyìí ó lè máa wo tí wájú ó lè máa jókòó ní tẹ̀síìrì àwọn tó máa wo tẹ̀síìrì àwọn míì ọ̀pọ̀ ti rí èrò lọ thousands ọlọ́run ti gbàgbọ́ àlàgbájá ọ̀rọ̀ gbé thousand wọn bí omi làwọn ẹgbẹ́ ó lọ àwọn èèyàn ńláńlá àwọn ohen àwọn wẹ́fẹ́fẹ́n àwọn ẹgbẹ́ kan máa wá láti Àbújá àti ìdílé kan àti Káírò bẹ́ẹ̀ ìlànà kọ́lọ́ náà so ìtò ń sọ fílàmù ìtò ń sọ lẹ́nu iná àmọ̀bí ọ̀rọ̀ ṣe kílò ẹ mọ̀ sọ́kọ́ ọ̀lọ́kọ́ lọ́rọ̀ sùn so táwà ìsìláàmù táwà sàlàfíà kìí ṣe tí èrò ti pọ̀ tó dáwà sàlàfíà bí ló. tí wọ́n dá ààrẹ bá dé ààrẹ sọ́lẹ̀ ní bá dé lọ́kàzù wọn ààrẹ mọ bí èrò ti pọ̀ tó kí lẹ́nu rẹ̀ sọ. ọmọ ewa àti wákàtí mẹ́rin ẹgbẹ́ àwọn akẹ́rẹ́ sọ kà mọ̀ fún alẹ́gbẹ̀ẹ́ kẹ́lẹ́ àbọ̀ ọmọ kan tó ní àwọn ìjọ fún àmọ́ sọ̀tẹ̀ ìjàpá àti yé níbi àwọn ìjàpá tí ò ní àwọn ìtẹ̀ tí ò lásùlù ní ẹ̀sìn. so àwọn ẹ̀rọ àfẹ́jẹ́ ọ̀rọ̀ bí ẹmu mẹkáníìkì lágbo olóògbé oúnjẹ lè sọ wẹ̀. yóò ṣe ẹ̀sìn ẹ̀sìn gbèjà yẹ. ọ̀pùn tí ọlọ́wọ́ bá tẹ́wọ́ gba iṣẹ́ ìyàn kì í ṣe níbi pé ìyàn ṣe rí ìṣọ́ra so ẹlòmíì àfa ìkáwọn yẹn wá bàjẹ́ káka bá fẹsẹ̀ wá ìjọba gbọ́ kàwá. ọ̀sán sẹ́ni bọ̀ náà ni. nínú ẹ̀mí wọn wọ́n ti ọkọ̀ nẹgẹ́tì dáwà yẹn. ẹ̀rọ àwọn ọkọ̀ ti dùn ẹ̀kọ́. ẹ̀rọ fún mẹ́fọ̀rẹ̀ ká ìṣẹ̀ kan lọ. ìyá àmọ̀kì bá náà. gbẹ́sẹ̀ wọn rí ọdún ọkọ̀ ńlá. tí ọ̀kadà kan yẹn bọ́ kọ́kọ́ balẹ̀ ló lọ hmm. pé àwọn àlọ́kùnrin àti gbẹ́kẹ́ ṣe òun ti fẹ́ dé o káwọn ẹbí ọkọ̀ dúró lẹ̀ fún wa rẹ̀ la wàlẹ́ àbúrúlá wàlẹ́ àìlà ìlànà aláwọ̀ akérarò aláwọ̀ akérarò tí wọ́n ti fẹ́ hẹ́ tí àwọn ọmọ kí ó ti ọkọ̀ dáre láti gbẹ́kẹ́ àwọn àwọn ìdè lóòótọ́ tó lọ ń dà fún nù. àwọn ọmọ ilẹ̀ máa ń mẹ́rin. Islam kì í ṣe báwọn sallallahu alaihi wasallam ó ní sẹ́ẹ̀rí ọkùnrin tẹ́ olóòsì tí ẹ̀fẹ́ rí iṣẹ́ ló yẹ pẹ́rẹ́ yìí ó lápẹ́ lọ́dọ̀ ọlọ́mọ bá ju ẹni ẹni خلق عظيم قلت يا رب انا انت ترون اول ما يدخل الجنه من خلق الله ابدا مش عايز اجي اقوى على الجنه لا ويا الله فاهم يا جماعه ẹjọ́ kọ̀kọ́ wà sílẹ̀ nínú àwọn ẹ̀dọ̀ ọlọ́run àwọn tàbí ní àwọn ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ àmọ́ ọlọ́run قال رجل اول من يدخل الجنه من خلق الله الفقراء المهاجرون الذين تصد بهم حضار فتاتي بهم الاقار ويموت احدهم كذا وحاجته في صدر لا يكشف لا قضاها اللهم صل على محمد وسلم وبارك عليه. قبل ان يجيك غوى الجنه اذا عواجا اذا عويا قلنا لي عوون لوسيا ولا يجيك مهاجرون عوون تي وصل ولا تمكا وفي ليله وفي يهوله وفي مالله وفي بلده

wọ́n lọ́wọ́ ilé ìwé àwọn ọmọ kò sí wọ́n lè dédé gbogbo ẹ̀ ó ti lẹ́kùn wà láyé òkàlùkù wa. àbẹ́mi ní òkàlù ẹgbẹ̀rẹ̀ ọlọ́mọdé wà fara lókù múdà kò sí àdúrà àti àwọn àdúrà ilé yẹn ṣe ní kú fara so àdébìnrin wọn àti wọn kú ájà àwọn wọn. olówó olórí àwọn ọba yòó ah, ó gbẹ ìwé mẹ́kẹ́ ìwé sọ́ọ̀bù wájú ọmọdé ọkọ̀ ó bù káàkà ẹ̀ sáyà fún wa báyìí bóò ni oúnjẹ tàbí ẹ̀wọ̀ ìdájọ́ ọlọ́gbọ́n àti ẹnu owó tiẹ̀ mọ́ àbálẹ̀ lẹ́nìkan ní iṣẹ́ kòkòrò òun kọ́tà bèbí Where are we kind of father? Hello, Allah of Father, Father, Father, Father, Father, Father. Ìwọ̀n lọ bí kàdọ̀kọ̀ ìmọ̀ ìdíyẹ́ kàkọ̀ ìmọ̀ òfin wà nílò ara ń pèsè rẹ̀ títẹ̀ lọ́gbọ́n wà sí mẹ́tì ìdàkùn wà ní fọlọ́ ẹ̀rí àwọn ọmọ bọ́lá ọkọ̀ òfin ọkọ̀ ìmọ̀ yẹn tọ́ba yẹn kárí tọ́ba yẹn kárí ẹ̀sì àkàrà sí mẹ́tò yìí. abúlé wàyí ọmọ fẹ́ kádùn mọ́ àbàtì ìdókò ìsáàbù ìkànnì tí wàá kà ó bù wọn náà fòkọrọ ni wa. kílọ̀bí ni wàá jẹ náà. àìfòkọrọ. báyìí wọ́n ṣe àbí ni wọ́n dìbò káàkiri àyè ìpawọ́ tì níbi kan lọ́wọ́ bá ó wá jù bùkátà mọ́ àsìkò ìwọ́n sábà wà ní àwọn ẹgbẹ́ ìlú náà àgbèrè للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يرتبون فضلا من الله ورضوانا وينصرون الله رسوله أولئك هم الصادقون أولئك هم الصادقون Ọlọ́run ọba náà ti pọ́n wọn lé nílùú fòkọrọ. Fòkọrọ ilé máa jìrì ìnàlẹ́bí ìnà okùnrin jù ní ń bí ààrí. Ọlọ́run ọba fi àìníròyìn àwọn mọ̀hàjìrò torí pé jíra mọ́ ń bá òsì wá ni nílí púpọ̀rọ̀ ìlú mọ̀háàjìrí. ẹni tó fi lé lẹ́kọ́ lọ lé tó kò sí mo ní àìmọ̀ iye nǹkan nínú ilé yóò rìn rí fún ìfúnni sí ilé. nílí púpọ̀rọ̀ ìlú mọ̀háàjìrí ẹ̀yà iná òkúrin jù ní ìpòlá wa ti èmi ìjìlá pátá. báwo ni bá mú ìnira wá iná ló lè fa òsì ìrìnàjò tẹ́ rí wọ́n kiri kan nínú ìyá kí wọ́n ní ìyá náà yẹ́nbù wá àdúkùn mẹ́ta yẹ́nbù wá àdákùn tó àmà wú wọ́n sọ̀rọ̀ rà sọ̀rọ̀ sọ̀rọ̀. yóò ń bọ̀ fún yín minimum fees ó dàkẹ́ lẹ́sì dàkẹ́ bukẹ́ yóò hàn náà yín níbi oúnjẹ irú oúnjẹ tẹ́ ẹ̀ mẹ́jẹ lẹ́yìn. Nígbà tí ìyàrá bàrúgbà àrùjá láti wọn lọ́dẹ tíkì láńjẹ lójoojúmọ́, nígbà kan yóò lọ sí bí ọkà wa ń fún ọ̀rọ̀ ọ̀ka. Ṣé kò ṣe kò sí orí àtòsí ọ̀ka di ìrètí ẹ̀jẹ̀ lọ jàmbá fúnfún? Ó fi àtàdúlà. Yóò àárọ̀ olé ó sọ̀rọ̀ níjọ kan. Arábìnrin yẹn lè wa àdákú, tààbàó, ìṣàrọ̀bàó, ìṣàrọ̀bàó. Nígbà mi ẹ̀ rẹ̀ ti fẹ́ bẹ́ẹ̀ dì ní lọ́ọ̀sì rẹ̀ sì lè mọ túmọ̀ sí àwo rẹ̀ nígbà mi. Ìyá ọkọ̀ ó gbà ó bàbá wa rí iná àtijọ́ owó náà ni àwọn ilé àti ìbẹ́ nílẹ̀ àárọ̀ ilé ó sọ ń dọ̀ mí. ó sọ̀rọ̀ nìyẹn ìjíjíra ó máa ń bá kúrò òsì wá yóò hẹ́ ní ìlànà kankan sí ìyẹn kìíní ó bá rẹ̀ ẹ̀yẹ bá ti kọ́ lẹ́nu ẹ̀ lọ́sọ̀tọ́ àti nígbà àwọn iṣẹ́ kan ti wá dé láti àwọn iṣẹ́ pọ̀ tó àwọn fẹ́ wá sí lọ wọ́n ti dòjú pé gbọ́dọ̀ ẹjọ́ ọ̀kadà rẹ̀ kò ní ká gbé rání. àmì ọ̀rọ̀ nù. so èyàn wà á lọ ìjìlá kan so fákìrì nǹkan kó èyàn ó ah ní ọkọ àkàlà ṣùgbọ́n kọ̀dà nílé ìjìlá àbá sàárè lọ kí ṣe kàjá o. ṣùgbọ́n ká ní ká sọ fákìrì kan ló sọ ẹ̀já. so àwọn ọmọ àjùmọ̀ náà wá wo mẹ́ta sí màkà ìrìn àjò mẹ́ta sí màkà ìrìn àjò ọkọ̀ ọba gbádùn ìlú wákàtí mẹ́jọ. ọkọ̀ ọba gbádùn ọkọ̀ ọ̀pọ̀ nàìjíríà gbogbo. ìrìnyẹ́ làwọn sáré wá rìn ni jẹ̀mí wà lẹ́jọ́ ìjọ làkọ́ mi tó tó bá tí wọ́n kí ni ẹja àfọ̀rí òsì lẹ́nu kó nígbà tí ẹlòmíì bá ń gbé ẹrù ẹlòmíì ẹgbẹ́ ẹ̀gbọ́n fúnra ẹ̀ náà máa ń gbé òun lóru fúnra wọn ò ní sọ fúnra ara rẹ̀ tí ó mọ̀ sọ́dún gbàá ìmọ̀ tó dòde orí mi ò ra báyìí báyìí tó fúnra ara rẹ̀ tí ó mọ̀ dànù bẹ́ẹ̀ jọ àdúgbò fi lè sọ ọ́ bá ká ọmọ ìyá kan tó lọ ńlá ọ̀sán òní nígbà tó ń dé airport ṣẹ́ni òun fẹ́ kí ní àwọn àfáà wá sí fún wa òpin òun lè fẹ́ ru àfáà wa ìṣẹ̀lẹ̀ ní ẹrù kára àtòwò gẹ́gẹ́ wọn tọ́ mọ́ nǹkan ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn ẹ̀mí ìdílé àwọn ọmọdé pàṣẹ wúrẹ́ ayé ṣe ṣe gẹ́gẹ́ ẹrù ilé ìtàkùn àwọn olóyún ní ti ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ wà rí. bí ọ̀rọ̀ rẹ̀ àjọ ṣe rí nù ọ́ àwọn àbẹ̀fẹ̀ ń bọ́ wẹ́ lé ní owó ọwọ́ pé ó kẹ́ gbé láti yá ibi tí wọ́n ti tó ti gbá wọn tó ti lọ káwọn àtẹ̀kọ́ lọ wọ̀n kó ti ń jẹ́ kó ẹnu yẹn ọbẹ ẹbọ yìí pé kí lè yẹn tún mọ jìnnà àfikún ẹgbẹ bí ẹni bẹ yóò di nàìjíríà yóò di nàìjíríà ẹnu yẹn abẹ ẹbọ ni tó bí ìrìn àjò ṣe rí nu àwọn sàábà wá wá sí sí mọdé náà wá nílé fọkọrọ. fọkọrọ iná wà fọkọrọ iná lẹ́yìn mi تبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون ìròyìn wọn lẹ́lẹ̀ fòkàrá yìí àwọn aláìlé alìmọ̀jì ní àwọn tí wọ́n bá lẹ́bí wá ti mẹ́ta fún ọdún ọdún ìrìnà ọkùnrin jù mí ń bí àrí yìí ọ̀rọ̀ tí kí ló tàwọn lósì kí ni ó dáwọ́ lódì ó tọ̀bí. Àlàbíyá òkùnrinjú ní òkùnrinjú òkùnrinjú ní ìyá ìyẹn àwọn àlèrè. Yẹ̀tẹ̀tẹ̀kú nípa Bùhámi lọ́wọ́ àlèwà ìgbọ́nà. Àwọn òkùnrinjú wọn lé wọn kúrò nínú ilé wọn. Níbi ìyá rí yìí, bàbá bí àlàbíyá òkùnrinjú ti à ń lọ sọ pé òkùnrinjú ló sọ, wọ́n mú wọn kú àtàrà àkàràjà. wọ́n mú wọn kúrò nínú ilé wọn ǹjẹ́ tí sọ́dọ̀kù rẹ tọ́kàn sínú ẹ̀ tí sọ́dọ̀kù rẹ lè ṣe ni. na quran àti sunna kò sí mọ́ bá tiẹ̀. wọ́n á kọ́ ọ̀kẹ́yìn ló jáwọ́ àwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n wá sọnù sílẹ̀. Wọ́n fi gbogbo àsìkò rẹ̀ láwọn láti تعالوا تعالوا اخرجوا من ديارهم واموالهم من فقراء المهاجرين الذين اخرجوا من ديارهم واموالهم يا رب يا عم كنت ما تجي يا جماعه نعم ما تفهموا ṣùgbọ́n kí ni áṣùlù ìyẹ̀jú rẹ̀ tó fẹ́ dáyé lórí ẹgbẹ́ ẹ̀mí pé fáàmù kìtàbí wàtúnlá ó fẹ́ jẹ́ kùrán àti súnlẹ̀. wọ́n bá ti jẹ́ kí nìkan àwọn ẹlẹ́mìí gbogbo tó kó fáwọn kùrán àti ọmọ súnlẹ̀ ọdún wá lọ gbogbo ìgbésí ayé lórí orí lórí ẹ̀jẹ̀ lẹ́sẹ̀lẹ́ ní ìfowó lórí ìtàwé nù. ya kájú ti wà ń bẹ̀. fàálàtàn fàálàtàn fàálàtàn ojú wa lè jẹ́ ìyẹn pàjẹ́ pàró yóò gbogbo ápínú àwọn ọgbẹ̀ náà máa ń rẹ́ àti fẹ́jù ti wọnú orin ìjọ àlò pé wọ́n á dára mẹ́tàrà rẹ̀ láàmú àbáwá. ẹ̀ máa ń tí ó kàn fi kọjá lọ pẹ̀lú dòdí àlàkàtìdì nàmì. Ìwé tọ̀ kí àrùn ní wọn bá ó gbọ́n ọmọ lára fàlà ó yàtọ̀ àti wọn náà wọn náà fọdọ̀ pẹ́. Bàbá mi ti rí kan níwọ̀n ẹ̀ bá ìmọ̀ bá tiẹ̀ lọ. Tó wá gẹ́gẹ́ ẹlòmíì wọ́n bá wò nígbà àgbà yìí sì kọ̀ yìí kọ̀ yìí lórí. Kàrò. Ṣé kò sí àbá? Ẹ màá bí ìsìn máa sọ̀rọ̀ ni. Àtàrí ìṣòwò ní wọ́n lẹ́ ń di ọlọ́gbà wa. Máa sọ̀rọ̀ ní máa sọ̀rọ̀ bí lọ́sọ̀rọ̀ ní àbí. Kò mọ̀ ẹni ní ẹgbẹ̀rún gẹ́rẹ́. Kò mọ̀ ẹni sẹ́yìn wá ṣé orí kan lọ́wọ́ wá mú ni ẹ̀sìn tọ́lọ̀ ó dọ́là kìá sí ì nígbà ọ̀sọ̀ ni. A rí nínú àwọn onímọ̀ tí wọ́n há dictionary sórí. Ìsọ nínú àwọn tó ti lọ láwọn ìdájọ́ ń lu ayé. Ẹ̀yin mẹ́ni kan níbi kárí ètò ìbú àbúrò bàbá. Wọ́n ha dìtẹ́rárì lárúbáwá tó ha sí orí. La ilaha illallah. A dì nínú àwọn ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí ìgbìyànjú. Ẹ́ẹ̀tọ̀ bára kalọ́ fún ìṣòro àmì ìgbìyànjú ó gbìyànjú nìyẹn. Ìgbẹ́sẹ̀ ìwọ náà.

Gbogbo mọ̀láìkà ní ìta àti àbíjì tí ó fi ọjọ́ ọ̀pọ̀ àti mẹ́fíkì tí ó mọ̀ fi ṣàlàyé náà máa tẹ́lẹ̀ ṣe kọ́lá àjàṣàdá. Ọjọ́ ọ̀pá ti ní sádàdù kéṣù ẹ̀gá àwọn aláìsàlọ́wà láàrá àwọn àti ìṣẹ̀yà pé ní wọ́n máa ṣe wà láàrá àti ìṣẹ̀yà pé ní. Ìyá rí ìgbàgbọ́ ní wà àbáyé. Onílẹ̀-èdè ẹ̀gbẹ̀gbẹ̀ àbáyé òun mo ti ẹ̀gbẹ̀gbẹ̀ díẹ̀. Láwọn kan gbọ́dọ̀ mú lẹ́rẹ̀ ah, ah, ah, àbájú omi mi ní wọ́tà ní ilé gbẹ́gbẹ́. Àbájú òkè wò. Ààrẹ alápárá láwọn padà bí kílé kọjú. Lámúláàdì. Ọ̀rẹ́ bàtà ẹ̀ta àyákùá. Mọ̀ha òkété. Mọ̀ha ògbó ẹ̀ lójú lọ fẹ́ fi. Ẹyọ àwọn ọmọ tó fẹ́ kọjá ń gbòó fẹ́ kọ̀ ẹ́sọ̀ gbìyànjú òbáṣe. Òbáṣe ọ̀gá ni kò ń ṣe rẹ́ẹ̀dì ní ọ̀tọ̀ parí ọ̀rá. Eh, gbogbo àwọn nǹkan yẹn wàtúwàsù tààtì nìkanà. Ibi ẹ̀ máa ń há tó jẹ́ oríire ní kí ni mọ̀ ní àjọ̀mọ́ alukur'an. Tí wọ́n sọ pé àwọn ọ̀tá. Ó ti ń ta máa bùtù lọ láti sọ̀rọ̀. Àwọn kàwárà ti rẹ̀ sáyà oúnjẹ àbáta. Tó o ti ń ta ibi ìgbésẹ̀ ipò rẹ̀ sì ń dá síwájú ọlọ́. Ṣé àbáfí òun ọ̀rọ̀ pé ọ̀wọ́ ta wọ́n ká ètò ìsìnkẹ́ tó bẹ̀? Olùsọ̀dì all the shape of ethanol. <laughs> gbogbo èyí o èyẹ ṣe rí lọ́rí o. so ìsìláàmù kọ́kọ́ wa ní ẹ̀kọ́ bá gbẹ ní kíló ló fọkọrọ́. ilé àwọn àjèrè ìlàlẹ́bí ni ó kórè jò ní bí àríyìn máa ń sọ àwọn ọmọkàwé ìjọba àwọn ọmọkàwé ìjọba táà ń sọ ni wípé ìkẹ́ńdọ́lá jù kalẹ̀ alukura lọ gbẹ gbogbo ẹ wọn kàwé wàá ma alukura àti mẹwàá sí ọ. bọ́dọ̀ wọn kàwé tó wọn ma máa ṣe aláàbàkàtà bẹ́ẹ̀ kan. Ṣéwúlọ̀ ni ẹni ilẹ̀ mú abú, ìrẹ́lá ní ẹ̀dà ní wàlẹ̀ bọ́dì ìjà, agbọ́wọ́ ẹ̀ ti kàwé àmà. Agbọ́gbọ́ ti kàwé ṣùgbọ́n kò sí iṣẹ́. Ẹ̀dàpọ̀ wípé Ṣéwúlọ̀ ni ẹ̀kẹ́ ilẹ̀ mú abú. Ṣéwúlọ̀ ni ẹ̀kẹ́ ilẹ̀ mú abú, ìrẹ́lá ní ẹ̀ka níwọ̀n. Ẹ̀dùkà ni ẹ̀mẹ́kà rárá. Ìwé láàní ẹ̀ka ni ọ̀lẹ́sọ̀ dìjà bẹ̀rù alákọ̀wé kò táwọn àfà wa. Bẹ̀rù alákọ̀wé kò táwọn àfà wa. Bẹ̀rù pòfẹ́sọ̀ ṣẹ́ kò táwọn àfà wa. Bẹ̀rù pòfẹ́sọ̀ ṣẹ́ kò táwọn àfà wa. Kéwù láàní ẹ̀kẹ́lẹ́ bá mọ̀ wá mi wọn lẹ́gbọ́ dìjà ẹgbẹ̀rún àlọ́kọ̀wé kó bá wọn àgbà wa. láti ní níwọ̀n àgbẹ̀ tí ọ̀dọ́rẹ̀ ń dìde níwọ̀n àbí mc àbí dsc tọ̀ àwọn èèyàn tí èèyàn onígbé ọlọ́dún ara rẹ̀ mọ̀ yẹn. èyí bùkọ̀rọ̀ ìwádìí ẹlẹ́bí ọkùnrin jọ ní ìgbé ayé. ọlọ́dún àwọn olùsí àwọn tí ó jẹ́ mọ̀ àjùrú wọn kà nípa ti lọ́kà sí ẹ̀dí. ẹlẹ́bí ni ó kúrú jù ní ìdí àárí ìwà amúhàlì. wọ́n jáde ọlọ́wọ́ mú wọn wọ́n fìtínà wọn kó níbi ilé wọn kó tó wọn nílé wọ́n mú wọn lé wọn kó nílé wọn àti dúkìá wọn. يبتغون فضلا من الله ورضوانا Okúríjú ìrìnlẹ́jì ẹlẹ́lẹ́ ìfìlẹ̀fìlẹ̀ kí o tí ìṣẹ́ta tó fẹ́ kí o. Okúríjú ìrìnlẹ́ oúnjẹ tí máa jẹ́ ẹlẹ̀ nílé ẹwọ́n ilé ìfìlẹ̀fìlẹ̀ kí o tí ìṣẹ́ta. Okúríjú ìrìnlẹ́ àríhìn wà mú àríhìn. Ó fẹ́ máa ó Òkúrìjò ìndí àríyìn ìwà àmúwà ní àwọn tààtẹ́yà nílé wọ́n mú wọn kú òmìnà ní. Ṣùgbọ́n wọn wà dílélẹ̀, wọ́n wá jáde pé àásùn torí ọlọ́ọ̀rà kí ni wọ́n wá. يبتغون فضلا من الله ورضوانا Wọ́n wá ìyọ́nù ọlọ́run àti àjùlọ rẹ̀. Wọ́n yá ń rú náà wá àtúrà ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run àti àmìlẹ́bì lọ́wọ́ àwọn èyí ń gẹ́gẹ́ ní mẹ́rin òdòdó ìbílẹ̀ wọn wọ́n lè ti dúkìá àwọn wọ́n lè ti lélẹ̀ wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fi ó gbẹ̀ ọ́lẹ̀ wípé ọlọ́run àwọn àlọ́ Àlẹ́bí ní kọ́kọ́ wà áwù àwọn àlẹ́bí sọ́rọ̀ láàrùn ọ̀sẹ̀ ìlàbà. Ó ní àwọn tó kọ́kọ́ wà nílẹ̀ àwọn owó. Àwọn àwọn àdúró tí wọ́n tẹ́ pé bùkátà ń bọ̀ láyà àwọn ọ̀tá ìjẹ́ ẹ̀dùn kù. فيقول الله عز وجل لمن يشاء من ملائكته ọlọ́run ọmọ sọ fún àwọn mọ̀láíkà àdéhùn ẹ̀dá àbíjọ délé ní gúdà sí ọlọ́run ọmọ sọ fún àwọn ọmọ tó bá wù nínú àwọn mọ̀láíkà rẹ̀ yìí pé ọlọ́ bá wọn ẹ̀nà wo ọlọ́run táwọn mọ̀láíkà lọ bá àwọn olùsí ọmọ àjùrún ẹ̀ lọ kí wọn. àwọn ọmọ sọ fún ọlọ́run náà ló sọ fún àrùn fúnra rẹ̀ ọlọ́run àwọn là ń tún sẹ́lẹ̀ rẹ̀ wọ́n kẹ́rọ́ tó kàmì lọ́kọ́ lókè àwọn ẹ̀dá tó lóore nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá àfàtà àbúrò náà àbúrò àti àwòlá wọ́n lọ́n sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni èèyàn ni wá táwọn ọlọ́mọ sálábà sí wọn. ọlọ́run ní innahum kanu ibadan ya'buduni wala yushrikuna bi shay'an. kẹ́lá àwọn olóògbé onígbà lọ kí ẹrú omi kìkan ni wọ́n wọ́n sì mú tọkàtọkà wọn ò ṣẹ́ bọ́ bẹ́ẹ̀ kódà ọ̀sọ́bìnrin mutagọ́rọ̀ ọ̀sọ́bìnrin mutagọ́rọ̀ wọ̀nyí mú tọ́dún wọn àjẹtù fi fọ́bìlà ìfọ́dún wọn àkọ́bà. ọ̀rọ̀ nìṣẹ́ nípa ìṣẹ́ ni wọn wọ́n ti rìn aṣọ lórí ẹ̀sìn kódà ní ara ni wọ́n dé gbogbo dúkìá wọn lọ́tẹ́ bùkátà ni wọ́n kó báyà báyìí tó jẹ́ bùkátà ayé wọn tẹ́lẹ̀ wọn fi gbọ́ wá bàbá pàdé lọ́rọ̀ àti ìmọ̀lá ìkọ́ àti ìmọ̀lá ìkẹ́tù ìmọ̀lá àmọ̀lá kan wá sí kí ni o wọ́n wà lọ́dọ̀ àwọn nígbà náà ẹ̀rù fúnra lẹ́yìn nìkú yìí bá àdéhìn wọn àmọ́ wọ gbogbo ẹnu ọ̀nà wọ́n mọ̀ gbogbo ẹ̀nà wọ́n mọ̀ sọ pé sàlámù aláìkùn bí i máa sọ̀bàrú tún fàní àìmàrú kọ́ bá já sàlámù aláìkùn bí i máa sọ̀bàrú tún fàní àìmàrú bá já. àwọn wọ́n mọ̀ sọ pé sàlámù aláìkùn ẹ̀yìn mọ̀ àjírò ẹ̀yìn olùsí ẹkú oríire jẹ́ ti ilé ní àlàáfíà fún yín. Mẹ́tọ̀ bá rí ọ́ ọ̀rọ̀dá wàhálà láyé kẹ́ẹ̀bí ní àlùjẹ́nà wọ̀ báyìí. Ẹ̀wò mẹ́ta lárú. Ọ̀lẹ́ni àfọlárú bẹ́ẹ̀ wá àwájú ọ̀fìhìn wà á kọ́ mú sọ́dà àkà wà á ń fakú mímá. وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقب الدار الله ما قلت جهو جميع الله نلو أنكي يو والجنة بكوت مو على قفو أتي عوا أتي عوا بيوا أتي عوا يوا أتي عوا موا أتي عوا لولو كيوا أتي بقوا عوا موا على قفو أتي عوا لوا أتي عوا لوا قفو سلام الجنة إن الله تعالى بكيا دوسني ولا توابد الله بإذن الله الواحد القهار láti kẹwà lórí bí àmì ṣe ṣe pẹ̀lú àwọn kòkòrò. àmọ́ ìpè onílùkọ́ ọkùnrin jẹ́ fún àfihàn oko olùsíná ìwà lọ́kadà lábàánújẹ́ ìrìn ẹ̀kọ́ra mú wá ní ìwádìí náà خلقوا الدنيا وخافوا الفتنا نظروا فيها فلما علموا أنها ليست الحي وطنا جعلوا لجة واتخذوا صالح الأعمال فيها سفنا إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير أبي الآن أنا أحتاج رجل موجود حاليا هو أنا